ó ní ìyá ayé ló ń wí bẹ́ẹ̀. ọlọ́run a ní máa fún ọ lẹ́gbàá ìgbà ìgbà yóò sì mú un ṣẹ. wọ́n ní ǹtẹ́ bá bí ìjà ọmọdé lọ a kì í fi hàn ayé ló ń wí bẹ́ẹ̀. ohun ọlọ́run bá fi jẹ̀dá lọ ló fi hàn wá lójoojúmọ́. ṣùgbọ́n jẹ́ olóòtítọ́ láti pa májẹ̀mú. Oh, ó jẹ́ olódodo.